ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí ẹ ti láǹfààní láti máa wo móhùnmáwòrán Orísun ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹ nìkejì Àbíọ́nà ló ń tọ́kùn ìròyìn ìròyìn ọ̀hún bá ti máa mú fún wa ní ẹsẹsẹ orílẹ̀-èdè India ti ń rí àdínkù nínú àwọn ikú kòrónà tó ń pa àwọn ènìyàn báyìí ní orílẹ̀-èdè náà Sekinat Raji Ọláìdé ní àtúpalẹ̀ eléyìí lọ́wọ́ ẹ jẹ́ kí a lọ gbọ́ àdínkù ti bá ikú tó ń wáyé lórí àrùn covid-19 ní orílẹ̀-èdè India káàkiri gbogbo àgbáyé àkọsílẹ̀ iye ẹni tó kú ló ń jẹ́ kí a mọ bí àrùn corona náà ṣe ní ipa tó lórí àwọn orílẹ̀-èdè àrùn covid-19 tó bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè China ní ọdún tó kọjá ló ti ran mílíọ̀nù mẹ́ta ènìyàn ó dín díẹ̀ two point seven million káàkiri àgbáyé tó sì ti gbẹ̀mí àwọn tó wọ ẹgbẹ̀rún lọ́nà àádọ́wà ìyẹn nàìjíríà láàrin ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. ní báyìí ìdàkejì ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè náà bí ikú ṣe dínkù báyìí tí àwọn ilé ìwòsàn àwọn itẹ́ àti àwọn ibi tí wọ́n ti ń dáná sun òkú ní orílẹ̀‐èdè India ń wòye ohun tó ń ṣẹlẹ̀ olùdarí ọ̀kan lára àwọn ilé-iṣẹ́ atapósí ní ilẹ̀ India Shruti Reddy ti Ananti Funeral Services sọ wípé àwọn kò tàbí ti tẹ́lẹ̀ tí àrùn kòrónà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí wọ́n tó ṣe òfin kónílégbélé orílẹ̀-èdè India ti ní àdínkù nínú ikú kòrónà pẹ̀lú ìdá mọ́kàndínlógún bí ìlú Aminadab tó jẹ́ ìlú tó tóbi jùlọ ní ìpínlẹ̀ abínibí olórí orílẹ̀-èdè náà Narendra Modi ìyẹn Gunjara State ẹ̀wẹ̀ ọ̀jọ̀gbọ́n kan nínú àjọ tó ń rí sí ètò ìlera ará ìlú ní ilẹ̀ India tó sì jẹ́ ọ̀jọ̀gbọ́n tó ń ṣe ìwádìí lórí àwọn àìsàn Girida Babu sọ wípé bí àdínkù bá ti wà lórí àrùn náà á jẹ́ wípé orílẹ̀-èdè India ti ń bọ́ díẹ̀díẹ̀ lọ́wọ́ àrùn búburú náà ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí ni olórí orílẹ̀-èdè ọ̀hún ìyẹn Narendra Modi gbé òfin kónílé gbélé kalẹ̀ lé àwọn ènìyàn tó kọjá bílíọ̀nù kan lórí láti dènà ìtànká àrùn ọ̀hún tó ti ń ran àwọn ènìyàn ẹgbẹ̀rún mẹ́tàlélógún ó lé ọ̀rìn dín ní mẹ́ta twenty three thousand and seventy seven tó sì pa okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín méjì seven hundred and eighteen ènìyàn gẹ́gẹ́ bí òǹkà orílẹ̀-èdè ọ̀hún ti sọ. orílẹ̀-èdè India tí wọ́n ṣe àyẹ̀wò fún ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé márùndínlọ́gbọ̀n ìyẹn five hundred and twenty-five thousand tó sì jẹ́ wípé ìdá mẹ́rin nínú wọn ló ní àrùn náà àmọ́ ní orílẹ̀-èdè United States ìdá méjìdínlógún ìyẹn eighteen percent ni àyẹ̀wò fi hàn pé wọ́n ní àrùn ọ̀hún ẹ̀wẹ̀ orílẹ̀-èdè Netherlands ti ṣe àkọsílẹ̀ ikú ẹgbẹ̀rún méjì ìyẹn two thousand nínú ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kẹrin yìí bákan náà àwọn ìpínlẹ̀ kan ní ilẹ̀ Italy náà ti ṣàkọsílẹ̀ ikú tó tún pọ̀ sí i Sekinat Ọláìdẹ́rajì. ẹ káàbọ̀ padà ìjọba ìpínlẹ̀ Katsina ti kéde kónílé-ó-gbélé fún àwọn ènìyàn ní ìjọba ìbílẹ̀ méje láti dènà ìtànkálẹ̀ àrùn kòrónà ní tòrótìbù ìpínlẹ̀ náà akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Katsina Alhaji Mustapha Inuwa ló ti ọ̀rọ̀ ọ̀hún sóde gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ti sọ wípé kí ó bẹ̀rẹ̀ láti aago méje àná tí ó sì ti rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ Inuwa tẹ̀síwájú nínú àtẹ̀jáde rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà ìyẹn Aminu Masari ti pàṣẹ látàrí àkọsílẹ̀ àrùn kòrónà mẹ́ta tuntun eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣúyọ bí olú ọ̀rán bí ìjọba ìbílẹ̀ náà bí àjọ orílẹ̀-èdè nàìjíríà tó ń rí sí ìgbógun ti àrùn ìyẹn Nigeria Center for Disease Control ti sọ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àṣẹ kónílégbélé náà wà fún dídẹ́kun ìtànkálẹ̀ àrùn COVID-19 ní ìpínlẹ̀ ọ̀hún àti wípé ó ní àwọn agbófinró ni wọ́n ti kàn nípa fún láti mú àwọn ènìyàn ní lele lójúnà àti rí dájú wípé wọ́n ń tẹ̀lé òfin kónílé-ó-gbélé náà di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àwọn ìjọba ìbílẹ̀ méjì ọ̀hún òun náà ni ìjọba ìbílẹ̀ Katsina Daura Batagarawa Dosiman Mani Jibia àti Sanya eléyìí tí wọ́n wà nínú kónílé-ó-gbélé ní ìpínlẹ̀ náà bákan náà di àsìkò ọ̀hún tí à ń kó ìròyìn yìí papọ̀ àkọsílẹ̀ àrùn kòrónà ní ìpínlẹ̀ náà ti di mọ́kànléní ogún pẹ̀lú ikú kan ṣoṣo. Gómìnà Masari wá rọ àwọn ènìyàn láti gbọ́ràn sí àṣẹ tí ìjọba pa lórí ọ̀nà àti dènà àrùn búburú coronavirus. Gómìnà ìpínlẹ̀ Adamawa Amadu Fintri ti dá àwọn oníròyìn lọ́wọ́ kọ́ láti má ṣe wá sí ilé ìjọba nítorí ìbẹ̀rù àrùn COVID-19 eléyìí tí ó ń ràn mọ̀mọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Òtẹ́ yìí ló wáyé látàrí bí ọ̀kan nínú àwọn oníròyìn ti kó àrùn kòrónà níbi ọjọ́ mẹ́rin sẹ́yìn ní apá àríwá ìlà oòrùn ìpínlẹ̀ náà tí ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ correspondent chapel of Nigeria Union of Journalists oníròyìn ọ̀hún tí a gbọ́ wípé ó dé láti Kano pẹ̀lú àpẹẹrẹ àrùn kòrónà ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́rú ọjọ́ kejìlélógún oṣù kẹrin ni gómìnà pinnu láti dá àwọn oníròyìn lọ́wọ́ kọ́ láì fọ̀tápè àfi àwọn oníròyìn ìjọba tó ń gbé ní ilé ìjọba lásìkò tí àwọn aṣojú kọ ìròyìn dé ẹnu ọ̀nà ilé ìjọba láti wọlé ni àwọn agbófinró kọ̀ láti gbà wọ́n láàyè wípé àṣẹ ti wá látòkè nígbà tí ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn fún gómìnà ọ̀hún ìyẹn umwosh wonosoki pẹ̀lú fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé òun yóò máa tari gbogbo ìròyìn tí ó bá ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ afọ̀rọ̀jíṣẹ́ email sí àwọn oníròyìn di àsìkò tí à ń kó ròyìn yìí jọ àwọn oníròyìn òun ni wọ́n ti fi òtélé láti má lè wọ ilé ìjọba ní ìpínlẹ̀ Adamawa àwọn oníṣòwò méjìlélógún ní ìjọba ìpínlẹ̀ Cross Rivers ni wọ́n ti mú tí wọ́n sì ti ní kí wọ́n níṣó níbi tí wọ́n ò ti ṣe àyẹ̀wò fínífíní fún wọn lórí àrùn kòrónà ìròyìn sọ wípé àwọn oníṣòwò méjìlélógún yìí ni wọ́n mú lásìkò tí wọ́n fẹ́ wọ inú ìpínlẹ̀ Rivers láti ìpínlẹ̀ Abia àwọn oníṣòwò ọ̀hún sọ wípé láti Abia àti ìpínlẹ̀ Anambra ni àwọn ti wá láti wá ṣòwò ní ìpínlẹ̀ Rivers ṣùgbọ́n kọmíṣánná fún ọ̀rọ̀ ìlera ní ìpínlẹ̀ náà ọ̀jọ̀gbọ́n Chike Prince Will sọ wípé gbogbo àwọn oníṣòwò yìí ni wọn yóò wà lábẹ́ àyẹ̀wò tó péye fún àrùn COVID-19 bí a kò bá gbàgbé wípé ìjọba ìpínlẹ̀ Rivers pẹ̀lú àwọn ìpínlẹ̀ tí wọ́n wà ní ojúlá alákànfin ṣọ́rí lórí ọ̀rọ̀ ìtànkálẹ̀ àrùn kòrónà lákòótán kọmíṣánná sọ wípé lẹ́yìn àyẹ̀wò fínífíní ni àwọn yóò tó mọ ìgbésẹ̀ mìíràn tí àwọn yóò gbé lórí àwọn ènìyàn wọ̀nyí. olùdarí iléeṣẹ́ epo Shell Petroleum Development Company of Nigeria Limited Ọ̀sájí Òkúbò ti pè fún kíkàn nípa fún lílo ìbòjú ìyẹn face mask nípa fún àwọn ènìyàn láti rí dájú wípé wọ́n wà nínú ìkọ́wọ̀rìn àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti dènà ìtànkálẹ̀ àrùn búburú COVID-19. bákan náà ni ọ̀gá àgbà àti olùdarí fáfitì ìlú Benin ìyẹn University of Benin ọ̀jọ̀gbọ́n Lilian Salami sọ wípé gbogbo ọwọ́ ló gbọ́dọ̀ wà ní ìsopọ̀ láti kojú àrùn COVID-19 ní ìpínlẹ̀ Edo àwọn ọ̀jọ̀gbọ́n méjèèjì náà tún wá ké sí àwọn tó ríṣẹ́ gi ọlà fún ní ìpínlẹ̀ ọ̀hún láti fọwọ́sowọ́pọ̀ kí wọ́n sì fowó ṣèrànwọ́ fún ìjọba kí ó lè lé àrùn COVID-19 wọlẹ̀ pátápátá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àtẹ̀jáde kan Òkúnbù àti Sàlámì sọ̀rọ̀ níbi ìfọlẹ́lẹ̀ ètò ìkówójọ fún ìgbógun ti àrùn COVID-19 Òkúnbù sọ wípé àwọn sì nílò láti wá ọ̀nà ìbá àwọn ará ìlú sọ̀rọ̀ láti ọ̀nà mìíràn èyí tí yóò jẹ́ kí ìlanilọ́yẹ̀ lórí àrùn COVID-19 dé tòrótìbù ìpínlẹ̀ Èdó ẹ̀wẹ̀ wọ́n tún pè fún òfin kónílégbélé bíi ti àwọn ìpínlẹ̀ mìíràn tí òun ti kíkàn nípa fún àwọn ará ìlú láti máa rí dájú wípé wọ́n ń lo ìbòjú wọn lójúnà àti pagidínà àrùn búburú covid-19 pẹ̀lú àrọwà sí àwọn ará ìlú bákan náà ni wọ́n tún pè fún òfin kónílégbélé bíi ti àwọn ìpínlẹ̀ mìíràn tó ń ti kíkàn nípa fún àwọn ará ìlú láti máa lo ìbòjú àti wípé èyí yóò wà ní ara ọ̀nà tó dọ́ọ̀rìn láti pagidínà àrùn kòrónà pẹ̀lú àrọwà sí àwọn ará ìlú láti fowó ṣàtìlẹ́yìn fún ìjọba ìyẹn àwọn tí orí ṣẹ́gi ọ̀la fún. ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ nígbà tí a bá lọ tá a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀ẹ́.